ìkàlẹ̀ rẹ̀ ẹ̀yin náà tẹ́ sì máa gbọ́ wa ọlọ́gbà kò mọ́jọ sí wa gbọ́ ọlọ́gbà tá àjọ gbọ́ wa yìí síbi tí a fẹ́ máa sọ̀rọ̀ náà lọ kí la kókó tọ́bíkì mi lẹ́ẹ̀kan jẹ̀mọ́ ẹ bá ń pè jù jẹ̀mọ́ ayọ̀wà ṣe rí àkọlé yìí bìkúnlẹ̀ ṣùṣà tá a bá fẹ́ sọmara yẹ ìtumọ̀ àkọlé yìí ni pé a fẹ́ kọ́ àwọn nǹkan márùn-ún kan kí mo péjọ wọn nǹkan márùn-ún ṣẹwárí nǹkan márùn-ún yìí ó dín bí Al-Kùránì níbi tó bẹ̀rẹ̀ débi tó parí sí gbogbo ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ pátá abẹ́ nǹkan márùn-ún ìlú wa abẹ́ nǹkan mélòó mo péjọ wọn abẹ́ nǹkan márùn-ún yìí ahadith muhammad gbogbo aná láti mọ gbọ́ àwọn tíra tó jẹ́ bá a bá mọ́ ásà mọ́ ń gbọ́ Sahih al-Bukhari abá ìlú jọmọ́ a ń gbọ́ Sahih Muslim a ń gbọ́ Sunan Abi Dawud a ń gbọ́ Sunan Tirmidhi a ń gbọ́ Sunan Ibn Majah àbíbẹ̀ kọ́lá mọ́ ń gbọ́ ni a ti ń gbọ́ Sunan Nasa'i ká tó gbọ́ Sunan Ibn Majah tẹ́rí gbogbo tíra yìí pátá tó kó ọ̀rọ̀ àdínábì sínú gbogbo àwọn àlàyé tí ń bẹ ń bẹ ń bẹ lábẹ́ ìtàǹkò ní al-kulliyatu kí ló gbé jẹ̀mọ́ alùkùlìyàtú alkhams ṣẹlá àwọn tààtò ní alùkùlìyàtú alkhams yìí táwọn àfáwọ̀ bá tún pè lóòpọ̀ ń gbà míì wọ́n pè ní adaruriyàtú alkhams ẹjá pé ìkankan náà láti sọ bá wọn ìgbà míì wọ́n tún wá ní ó dá ò ní á nìtàdúwá kọ́ ìmọ̀dé yìí abùkátà fi ká lọ kọ́ kìíní kan wọ́n ní mọ̀ kọ́ síbi ṣàríà kí ló kójọ mọ́ ìyẹn ni pé àwọn nǹkan tí ṣẹ̀rí à ń gbèrò níbi gbogbo àwọn nǹkan tí ń kọ́ wa tí wá ní gbogbo tá ń pè ní mọ̀ kọ́ síbi ṣàríà abẹ́ ibi tí gbogbo ẹ̀ náà wà ó náà lábẹ́ kí ni jẹmọ́ alkùlìyàtú alkhamis almada alkùlìyàtú alkhamis àwọn nǹkan wọ̀nyí márùn-ún ni wọ́n mélòó láti wọ́n jẹ̀ máa márùn-ún ni wọ́n gbogbo òfin tí ọlọ́run ọba wá sọ̀kalẹ̀ nítorí nǹkan márùn-ún yìí náà gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wá pátá nǹkan márùn-ún tá a torí ẹ̀ nìkan wá ṣiṣẹ́ lórí láyé òun làwọn tá fẹ́ kọ́ lálẹ́ yìí àbí látàlẹ́ yìí sì ni jàmáà ṣe rí pé nǹkan ńlá la fẹ́ kọ́ àbí nǹkan ńlá kọ́ ìdínú agbọ́dọ̀ mọ pàtàkì ìjókòó yìí a tún wá gbọ́dọ̀ mọ pàtàkì àwọn àlùfáà wa tí wọ́n mú adúrú ọ̀rọ̀ olówó iyebíye báyìí tí wọ́n ní ká wá gbìyẹ̀wò láàrin ara wa gbogbo jíjẹ̀ ní àwọn aṣe pátá nǹkan márùn ló wá protect fún wa torí gbogbo ẹlòmíì tí ó gbọ́ pé wọ́n ní ẹkí ní kò dáa yóò wá ṣe bí a gbogbo ẹ̀ náà ṣe wá le koko tó báyìí ṣe gbogbo tó bá ní ò dáa abẹ́ ibi tí nǹkan náà ń padà sí òun náà làwọn nǹkan márùn-ún tí fẹ́ sọ wà lára mẹ́ ṣe mọ̀ pé èmi àti dá pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló dá wa àbí ò dá wa lójú jọ̀bọ́n ó dá wa lójú àbí ò dá wa lójú ó dá wa lójú ọlọ́run tó wá dá wa yìí ẹjẹ́ akọ́kọ́ bí àwọn èèyàn gan táwa gan bá ní nǹkan fúnra wa a sọ kábùkù a máa sọ pé kí aburú ó mọ̀ bá àbá ànímọ̀ sọ a máa wára burú òdì ní bá bá a bá kọ́ lé kalẹ̀ gbogbo tí ò ní jẹ́ kí ilé náà wó olà mọ̀ sí bẹ́ẹ̀ náà yóò ẹ̀kọ́ ẹja atúmọ̀tò dúró ní bá a bá ní nǹkan ọ̀sìn àwa ní adìẹ a máa ṣe gbogbo tí ó jẹ́ kí ó lè mọ́ kú lójijì àbá ànímọ̀ ṣe a kọ́lé adìẹ fún a máa fún lóúnjẹ láàárọ̀ láàárọ̀ níbi a fi fún lóúnjẹ a tún máa fún ní kíni a mọ̀ fún lómi a ń fi yíò ṣe pé àlàáfẹ́ ṣọ́kì lóyìí Islam ọlọ́run ọba tó wá dá wa tó gbé Islam wá ọlọ́run ọba wá fẹ́ràn wa púpọ̀ ọlọ́run wá di pé nǹkan márùn kan bẹ tó ń gbọdọ̀ bá wa mójútó àwọn nǹkan márààrún yìí ló wá torí ẹ̀ sọ́sẹ̀ ní àkálẹ̀ àwọn nǹkan márààrún yìí ló torí ẹ̀ ráwọn ànábì ọlọ́run ọba tó yá ẹ máa lọ rèé ṣiṣẹ́ lórí ọmọ ànábì Ádámọ̀ lórí àwọn ìtàn mara àrùn yìí àwọn ìtàn náà láwá pè ní al-kulliyat al-khams àwọn yẹn ni fundamental àwọn ni ìpìlẹ̀ gbogbo òfin tó wà nínú òfin ọlọ́run àkọ́kọ́ ẹ máa bá ń dé o nínú àwọn kulliyat al ó yẹ ká ṣàlàyé pé kí ló dé tá a fi ń pè ní kulliyat tóra ti rẹ̀ sára kúlù mi kí ló dé ta fi ń pè ní bọ̀rúríyà tóra ṣàfihì rẹ̀ sára bọ̀rúrọ̀ mi so kí ló fà ta fi ń yìí ìjòkó ìyá ó lè mọ́rọ̀ wá lọ́rùn ká tún wẹ̀ lọ́bẹ̀ mọ́ amẹ́jẹ́ aṣọ kí la bùkátà mọ́ gbọ́yé nínú tó wá mójútó fún wa. tó tó lábẹ́ àwọn kùlìyà lábẹ́ gbogbo ṣẹ̀ríà tá lónìí ṣẹ̀ríà tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ yìí àwọn tó pọ̀ ní ṣẹ̀ríà wá protect nǹkan alákọ̀ọ́kọ́ yìí òun náà ní dáńpé ní ṣíbùdùn ẹjá pé jẹ̀mọ́ ẹjá pé bá ń pè é bá ń pè lẹ́ẹ̀kan sí ṣíbùdùn ọgọ́rọ̀ òfin bẹ́ẹ̀ ní òfin ọlọ́run ní fún wa ń bẹ̀rù ó wá sọ ẹ̀sìn wa ta ló yẹ ká sìn bó la sì ṣe gbọ́dọ̀ sí ìkan àwọn míì nú àwọn òfin ọlọ́run ọ̀gọ̀rọ̀ nú àwọn òfin ọlọ́run apá kan tó lọ rèé ìtumọ̀ tá à ń sọ ni pé gbogbo òfin ọlọ́run tá a bá dá gbogbo ẹ̀ márùn-ún dá sí ìdá kan nínú ìdá márùn-ún àlàyé tó wá ṣe fún wa ni pé talẹ́ ni táa gbọ́dọ̀ máa ṣe kí ni jọmọ́ táa gbọ́dọ̀ máa sìn kí sì ló dé tàà sí gbọ́dọ̀ máa sìn kí ló sì dé táa ṣe gbọ́dọ̀ máa nǹkan ní ọba kan àwọn ọ̀rọ̀ ọba kan àwọn ọ̀rọ̀ Muhammad wa mo rẹ̀ ní ti ìgbọ́ kí lápò síbọ̀ tó wá ṣọ́ ẹ̀sìn wa pé ta ló yẹ ká jọ́sìn fún ẹjẹ́ fún aláyà kanú al-Qur'an olúwa ni wà máa khalaqtul jinna wal insa illa liya'budun olúwa ní mi ìdálìjẹ̀nú lásán ní ìsì dáwọn èèyàn lásán ìlà ní àbúdún èyí mo torí ẹ̀ nìkan wá ṣe ìjọsìn fún èèyàn ọlọ́run

àwọn ìròyìn wọn ó sọ nígbà òkú ọmọ àwọn òwò làwọn mùnáfìkì àwọn ìròyìn wo láàfi dá wọn mọ̀ tẹ́rígbà ọlọ́run wá parí olóyìn àkọ́kọ́ àṣẹwàfẹ́wà olúwa ní yá ayyuhannasu ubudu rabbakum láàrin ìyẹn dákùn kí ní àyà yíwá sọ wà lára mẹ́ ìjọmọ́ ó wá tí ó sí wọn ta lẹ́ni tó yẹ kájọ́sì fún oná ni Allah àìwá mọ iye òfin òfin òfin tẹ́ mọ rí ní òfin ọlọ́run ní tó wá sọ wà lára mẹ́rin ọlọ́ba subhanahu wa ta'ala ó ní fàlátà khafuhum wa khafuni ọlọ́ni ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹ má bẹ̀rù kankan mọ́

ó wá sọ ẹ̀sìn wa àwọn àyà wa pọ̀ bẹ́ẹ̀ tó yẹ pé èyí ń fi àwọn àyà yìí tó ń fi àwọn àyà yìí ni pé ẹ̀sìn yín o ẹ má gbé fún nǹkan mi o èyí tẹ́ gbọ́dọ̀ máa gbé ẹ̀sìn yín fún ọ̀nà ìlú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́ba sọ al-Qur'an ó ní ud'uni astaghfir lakum ẹ má pè mí níbi àyà mi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń sọ ń bí ayà ní ike àwọn ẹrú mi ó mọ̀ wá béèrè èyàn ọlọ́run lọ́wọ́ rẹ̀ sa'alaka ibadi anni fa'inni kọrí ojú ibùdá àwọ̀tẹ̀ dáàí ìdàdàáni ọlọ́run ní káwọn ẹrú mi bá ti ń lọ́wọ́ rẹ̀ èyàn ọlọ́run sọ fa inni sọ pé mo súnmọ́ wọn dáadáa òjì ìbò dá àwọ̀tọ̀ dáàí ìdáadà àrí mo máa ń jẹ́ pé ẹni tó bá ń pèpè ńgbà tó bá pè mí àmọ́ ẹ sọ báwọn ẹrú mi yẹn náà pé fálíyàtà jí búlí káwọn náà máa jẹ́ pé tèmi náà wọ́n lé omi inú mi kí wọ́n sì nígbàgbọ́ sí ni ọlọ́run làálẹ́ omi ẹ̀ṣọ́dù bóyá wọ́n ti ẹ̀gbẹ́ ni tí ó mọ̀ràn ọlọ́wọ́ bá ti wá sọ wípé òdè òun ní ẹ máa tèmi áfẹ́jú ìbùlẹ̀kùn ìmọ̀ ìbàdà inú ọlọ́ọ̀bá tí wọ́n ń kọ́ wa bá ṣe náà tó ó ní jẹ́ ẹ̀bá pè mí ó dùn ẹ máa sọ pé Allah àwíjọ Ar-Rahman àbí máa sọ mí ní Ar-Rahman àyà mọ̀tẹ̀dẹ̀ òun fáláwùl asma èyí tẹ́ bá lè ní àwọn orúkọ ọlọ́run ló dájú jọmọ́ ìgbogbo àwọn yìí kí ló wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pa rẹ̀ kí ló wá sọ wa láwọn pa rẹ̀ amábìlì asáfi ṣẹ̀dùn ááyà ìyá àtàwọn ọrú ẹ̀ tó jọ tọ́lọ́wọ́ ọba fi ń ṣọ́ ẹ̀sìn wa ǹjẹ́ táwa ọmọ ẹ̀dá tọ́lọ́wọ́ ọba ń bá wì ǹjẹ́ tí lóòótọ́ là ń ṣọ́ ẹ̀sìn wa bí ẹ̀ẹ̀mọye nǹkan ní ìta ń pè lẹ́yìn ọlọ́run ẹ̀ẹ̀mọye nǹkan ní ìta ń gbára rí lẹ́yìn ọlọ́run ẹ̀ẹ̀mọye nǹkan ńlá ni nínú àwọn nǹkan tó jẹ́ fundamental nínú Islam tọ́lọ̀ ọba torí ẹ̀sọ́ kalẹ̀ gbogbo àwọn áyà yìí tọ́lọ̀ ń dẹ̀fẹ́ fi ṣe náà ni pé lèṣíbùbí bí ìrìnà ó fẹ́ fi ṣọ́ ẹ̀sìn wa ká tó kó láàrin ìkásáré àti mẹ́tàlá èmi ìwé ló fẹ́ mọ fa one thousand èmi ìwé ló fẹ́ di wòlíì pé kó o fa seventy thousand èyí ah, ló dé ẹjẹ́ agbẹ́gbọ́ yẹn dá wíyo láti ní àwọn ayà pọ̀ tọ́lọ̀wọ̀ ọba wa bí sọ ẹ̀sìn wa tàbí wá sọ ẹ̀sìn wa ó wá sọ níṣọ́ pé talagbọ́dọ̀ jọ́sìn fún ó tún wá bá wa sọ níṣọ́ pé báwo làá ṣe máa jọ́sìn fún ọlọ́wọ́ ọba yìí

ọmọ tẹ̀yìn náà ọmọ tẹ̀yìn náà kọmọ yín wá jí láàárọ̀ kó bẹ́ẹ̀ béèrè oúnjẹ ńgbà tó múra léèwé tán káwá ní lápòjúwe abu abdullahi náà wá máa ń pè wí àbí umu abdulrahman kọmọ wá fẹ́ pè yí pé mo fẹ́ gbowó oúnjẹ òun kó wá máa pe abu abdullahi abu abdullahi abu abdullahi abu abdullahi abu abdullahi abu abdullahi abu abdullahi àti náà ti rẹ́ ni pé ó ṣe ògbó òtítí máa ṣe wú ọmọ bẹ́ẹ̀ tẹ́gbẹ́gbà tí ó bá fi pé bàbá sọ pé à tí ó tí àwọn ọ̀sọ̀gbọ́ ọ̀sẹ́kọ̀ obìnrin tó bá fẹ́ wà lè láàrin lè máa sáré ààlà àpèjúwe ọlọ́run bá ga jù bá wọn ọ nílùú kan tètè máa pé yàwá yóò tó ọmọ bá ìdíwọ́ bá tá a ti sọ ọba tó jìnà ẹgbọ́n tó wí ní fa inni qarib olúwa ní mo súnmọ́ yìí òjì ìbùdó àwọ̀tà ìdàdà ààrẹ kí ẹ bá ti pè ní màá jẹ́ tèmi àwọn àyà wa pọ̀ lórí eléyìí tó ṣe pé ń tọ́lọ́wọ́ ọba tó fi ṣàlàyé fún wa òun náà ní kí ni jẹ́mọ́ ṣíbùdó àdùn ọlọ́run ẹbí sọ ẹ bá ń bímọ kí la pẹ́lẹ́ ìta ṣàlàyé tẹ̀ yìí ṣe ń dòdì ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó fi ọlọ́run ọba pọ̀ ní lórí tí a yà pọ̀ lórí ẹ̀ nínú alukur'an òun náà ni ṣe ìbùdó náà ẹ bá ń sójú ọmọ ṣíbdù náf ṣíbdù náf ayọ́à ó ní pé àwọn òfin kan bẹ́nu ìṣòrí ọ̀run ìjọ afẹ́ fi protect lára ọmọ ànábì adámọ̀ ó ní anáàbì àfẹ́kẹ́ mi ó kàn mọ́ bọ́m̀bọ́kúbọ́ àfẹ́kẹ́ mọ́ gbẹ̀mí ara yín àfẹ́kẹ́ mọ́ tẹ̀dí ara yín lẹ̀ ọlọ́rọ̀ a máa gbá àwọn òfin kan wá pé àwọn òfin yìí ẹ máa lò láàrin yín kí ìpànìyàn lè mọ́pọ̀ lórí rẹ̀ náà ẹ máa lo òfin yìí láàrin yín kíkí ní lè mọ́pọ̀ tí pàdìyàn lè mọ́pọ̀ àfẹ́kẹ́ ẹ máa tẹ̀jẹ́lẹ̀ àwọn ayé wa pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ti sọ̀rọ̀ lórí olóyìn náà ó yá òfin lélẹ̀ òfin yẹn in tó lóun dẹ̀ fẹ́ àchíìvù pẹ̀lú òfin yẹn tó aláàfẹ́kẹ́ tá àmọ́ gbẹ̀mí ara yín gbàkúgbà kódà nínú ẹ̀mí tá ara náà ìtọ́lọ ní ọmọ tọ́ra ẹgbẹ́ èmi mo nira ní ìwọ bó wọ́n lọ dára rẹ lọ nira rẹ ọrùjọ lórí ara rẹ apá wa ìyá àròjọ lórí rẹ ẹnu wa ìyá àròjọ lórí rẹ ojú wa ìyá lórí rẹ imú lórí rẹ etí lórí rẹ wa lórí rẹ gbogbo ara wa abẹ́ wa lórí rẹ tí ṣe jùlọ lóbìnrin yóò ní kò kí lórí lọ́sùn ọkùnrin gbogbo àwọn ìyàwó níyàwó ọmọ ọlọ́mọ tó ti ṣe jùlọ gbogbo wọn lọ́rùn jẹ́ lórí wọ́n jẹ́ ń gbẹ́dẹ̀ kí ọ̀nà àwọn ayàwó ọba sọ̀kalẹ̀ tó ṣe pé fẹ́ protect ni ẹ̀mí ẹ̀mí ìwọ jọjọ tó rárá rẹ̀ náà ìwọ̀kọ́ lọ ní ọlọ́wọ̀n ọba máa máa gbáwọn òfin ìkẹ́kalẹ̀ pé ẹ̀mí ara ti ẹ àfẹ́kọ̀ọ́ tí ó bò ayákanbẹ̀lú lálùkùrán olúwa subhanahu wa ta'ala olúwa ní wala tulqu bi aydikum ila tahluka wala tulqu bi aydikum ila tahluka olúwa ní ẹgbẹ́ ẹnìkankan nú yóò gbọdọ̀ fọwọ́ ara rẹ̀ ṣe tí ó parun ẹnìkankan nù yín kò gbọ́dọ̀ fọwọ́ ara rẹ̀ ṣe kí ni jọmọ́ ìjọ ó ìyẹn ni bí wọ́n kọ́ lọ lẹ̀mí ara rẹ̀ ní ìrẹwà ẹ̀ nínú Muhammad sallallahu alaihi wa sallam ìjọ tó ara rẹ̀ para rẹ̀ òṣèlá sallallahu alaihi wa sallam tó bá para rẹ̀ ìjọ bá ọlọ́run bó ń wá kírìẹ́tì rẹ̀ fún oníjọ́gbé ìdàlùkìyàmà yóò tún wá máa fi nǹkan náà ṣera rẹ̀ bó ti fi ṣera rẹ̀ tó fi para rẹ̀ láyé wá ní kú nínú náà ká ní ọ̀bẹ ló fi rẹ̀ pa ọ̀bẹ fún nínú yóò sì máa rẹ̀ bẹ́ẹ̀ lóná mọ́ torí pé nu jahannam wala kò ní kú ní kò ní sí ní a ní poison ló gbéjẹ a kìí ru poison bẹ́ẹ̀ fún nuna jahanna yóò sì máa gbéjẹ yóò sì máa gbéjẹ kò sí ní kú ayà ìjọ náà gbogbo àwọn ilé àti ayà àti àdíjì bá sọ yìí kí lárẹ́ ní ṣe yìí ibùdó ẹ̀mí ìtara ti ẹnu o ọ̀kan gbọ́dọ̀ mọ́mọ́ kọ wá ní ẹni tó wá kù ní kéńgbà mú wá ronú táyé ti wá dé yìí ìwà pokùnso ẹwà lọ rèé sokùn ọwá fi kọ́ra ìrọ́rùn ọwá kú ọlọ́run ní kí okùn náà bá náà a wà á kírédì ẹ̀fọ́nu dà náà bọ́ọ̀sì wa máa pokùnso náà lu àmọ́ wà á mẹ́. okùn ó jẹ́ ná ìnira okùn ó máa mú ọ ìnira tí wá máa mú yàn tí yàn bá fẹ́ kú yóò tún wá máa mú ọ ọ̀sì níkú. ẹ dákun òfin eléyìí tá gbélé ìtọ́lọ́wọ́ ọba sọ tá ànábì sọ yìí nítorí kí ni jọ̀mọ́ ọlọ́run tó wá gbá òfin ní ilẹ̀ pé lẹ́yìn ipá àfẹ́kọ́ ọgbẹ̀mí ara rẹ ẹ̀mí ẹlòmíì náà ò gbọdọ̀ tọwọ́ rẹ bọ òun jẹ̀mọ́ ẹ̀mí ẹlòmíì ò gbọdọ̀ sí kí ni kò gbọdọ̀ tọwọ́ rẹ bọ́ kódà nínú àwọn òfin tó lágbára ní ah ìsìlámù ẹ̀jẹ̀ sí mùjẹmùjẹ nínú ẹ̀sìn tó protect ẹ̀mí ọmọ ènìyàn kò sí ẹ̀sùn náà tó tó Islam ẹgbẹ́ àtàlàyé ń gbélé ìdí ọjọ́ lásìkò púpọ̀ jọmọ́ ẹ̀mọ́ bínú a máa gbọ́dọ̀ yẹjú àárín ìdí ẹ̀ ọlọ́wọ́ bá kọ́ sọ́ndì kan nù ayé alukur'an olúwa ni wàfíl kìsáàsì ṣàyà wàfíl kìsáàsì ṣàyà ọlọ́ni ṣẹ́ẹ̀rí bí kìsọ́ọ̀sù ẹ̀mí ìsìsẹ̀mí tó gùn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀dá

torí pé ẹni tó pààyàn tó mọ̀ọ́mọ̀ pààyàn táwa dóhùn náà lẹ̀ ní gbangba níbi tó ju gbogbo èyí ó ti rí táwa pa òun náà padà bẹ́ẹ̀ gbọ̀mọ́ kẹ́lò mi ò tún dánwò ẹ̀wò àsọ̀rọ̀ mọ́ kẹ́lò mi ò dánwò ẹ̀wò mọ́ ẹlò mi ò ní dánwò ẹ̀wò pé èé ṣòtẹ́ mi náà bá ilé pààyàn irú tí wọ́n ṣe fún mi rèé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ló jìnà ẹnu wa wo tọ́lọ́ ọba protect ẹni ọmọ nìyàn dé yóò mú mi yà sí mi ìpààyàn táà fi mọ́ ń pààyàn padà àbí ká nígbàjọ́ ká pààyàn mẹ́ta ni a ní kẹta ń pè ní alkọ́tìlù làámùdù kí ló kójọ mọ́ a tún wá ní ṣíbùhù làámùdù kí ló kó ṣíbùhù làámùdù a tún wá ní alkọ́tìlù lọ́kọ́tà kí wọ́n ayọ̀ nípa mọ̀ọ́mọ́ pààyàn ká pààyàn nípa kí ni jọmọ́ a mọ̀ọ́mọ́ pààyàn bí ẹni tó gbébọn tó sì ná sẹ́bì kejì rẹ̀ tó sì pa lájọ́ múdò irú ẹni tó pààyàn yìí òun náà ti dárò ẹ̀ká pa padà ẹmọ àwòrán o ṣe ọ̀pá ní ṣẹ̀rí àgbédájọ́ ilẹ̀ tó ní ká lè pòtẹ́tì ẹ̀mí ṣẹ̀rí àgbédájọ́ ta gbé lẹ̀ ẹ̀yìn ìyọkọ́lẹ̀ dá láàrin ara yín o tó ṣe pé ìwà rẹ̀ tó pààrọ̀ pé yóò wá bọ́ bẹ́ẹ̀ mọ̀ náà lè dáná sun bá a ti máa ń ṣe nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà wa yìí báńkọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n dáná sun ìjọba tó bá jẹ́jọba ìsìláàmù òní kó parọ́ àtọ́lẹ́ ọwọ́ olórí àwọn mùsùlùmí òní yóò ti wá kò gbọ́dọ̀ jẹ́ jungle justice àbí kí ni wọ́n mọ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ pé tọwọ́ ara yín mu wá ó gbọ́dọ̀ jẹ́ látọwọ́ olórí tó lórí náà jẹ́ lórí àwọn mùsùlùmí kí ni ṣẹ̀rí àtúnṣe gbé ilé òun náà ní kétí pàníyàn mọ́ tún pọ̀ torí pé ìjọ́ tẹ́bọ́ kọ̀ ní bí ẹ̀kọ́ kọ́ pààyàn bóyá yẹ kẹ́ ìwádìí jẹ́ ìwádìí ẹ̀sáré mọ̀ náà ẹ̀tún pa padà wúyé ní kẹ́ ẹ̀tún pa padà ń gan múyá kò tó tọ́ kẹ́ ẹ̀ pa òun náà torí sẹ́ni àtúgbòfin ilẹ̀ pé ẹni bá mọ̀ ẹmọ́ pààyàn ta ní ẹpa padà yìí gan táwọn mọ̀lẹ́bí òkú káà bá ilé ti rí nú wọn tí ẹ̀kan bá ti ní ẹwọ́ ẹjẹ́ amójúkò fẹ́ nìyí sẹ́ni àti amójúkò fẹ́ mọ́ pamọ́ torí ìpápadà tá a ní ẹpápadà tẹ́lẹ̀ náà ó nídìí kálà yóò délé gbà wá ẹni mọ̀ ọmọ pààyàn nù ẹ̀rọ bí títẹ̀ rí àwa protect ẹ̀mídé àwa tún ní pànìyàn kejì ó ní ṣíbùhù làámdì ó ní pé kò mọ̀ọ́mọ̀ pa o àmọ́ bí ipò mọ̀ọ́mọ̀ náà lọ́nà o ní kí bóyá kìí ṣe pé in tó ṣe ń káà fi mọ́ ń pààyàn ni àbí ṣe kó gbèrò fi pààyàn àmọ́ wá já náà kú lápẹjú ẹni tó wà àtìyàn jọjá tó kàn múrú báyìí ní kẹ́ bá wọ́ta ó kàn jẹmọ lórí ni ẹni ní bá kú ẹ ń bá jẹ bá wọ́ta mọ́yàn tó fẹ́ pààyàn ó à sọ̀rọ̀ mọ́jẹ̀ kí ló bẹ́ ṣe àmọ́tẹ̀rí ànírù yìí kí láàmà pẹ̀lú ẹ̀ ṣíbùhún àrùn ìwọ́n tó ọwá gbẹ́ta lágbá kalẹ̀ o wá kọ́bà ẹ̀ o fi nǹkan kan bò ó èèyàn kan wá já síbẹ̀ ó wá kú ṣẹ̀rí àlọ́ pààyàn pípààyàn ti ẹ̀ fèrè ṣíbùhún àrùn ó jọ pé mọ̀ọ́mọ̀ tẹ́ẹ̀pẹ́ tó àmọ́ jíjẹ̀ yá ṣe tì ọ́ nípa ọmọ ọmọ ni pé ṣé bọ́ ọmọ kó ṣeé ṣe kí yóò kó bẹ́ẹ̀ kí ló dé tó ṣe bò ó. kẹ́rí àtẹni tó jẹ́rú nǹkan báyìí mọ́yàn àtẹni tó gbẹ́ kòtò ṣẹ̀yà ni lóòótọ́ ẹ̀ nípa rú wọn padà o àmọ́ nítorí pé nínú òfin ọlọ́run ọba lára ìdí tó jẹ́ sọ́dún ní mọ̀kọ́ọ̀sì ní ṣẹ̀ríà lára àwọn alìkùnlẹ̀yàtò khamsi ní pé alábẹ́ pòtẹ́kì ọ̀dọ́ ọmọnìyàn ìwọ tí rú ilé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀ nílọ ọ̀dí ah, ṣe kí ni jọmọ́ ọ̀dí ah, lọ́lọ́fẹ́ kí lọ́ ṣe ṣẹ̀rí àní kò dájọ́ ọkàn pa padà àmọ́ ó gbọ́dọ̀ kọ́kọ́ san díyà kí lọ́ pé jọmọ́ yóò san díyà kí ni díyà díyà ni àpèjúwe rẹ̀ ni pé ràǹkómi ọgọ́rùn-ún yóò san fún ìdílé àwọn tí ó pa ìyàn wọn ẹ máa wò sí ọlọ́run kẹlùmọ̀ pàálà afẹ́ protect ẹ̀mí kẹlùmọ̀ pẹ̀mí tóbi díyà tí yóò sàn yìí lásìkò tá a wà yìí ó ti ikú bẹ́lẹ́ǹtì sí nǹkan bíi sixty three million naira ó tó lé díẹ̀ olóògbé sixty three million naira ó lé ní o lórí ẹ̀ ní ẹyọ ọ̀kan ní oko pààyàn méjì o tó bá ilé pààyàn méjì sixty three million plus sixty three million ó dẹ̀ lọ́wọ́ one hundred and twenty six million ó ti tún lé ó tún lé change yẹn lórí tọ́wọ́ pọ́pá rẹ̀ náà ni ó kí ni ṣẹ̀rí ààrẹ ní ṣe ni pé alẹ́ tóbi lọ́dọ̀ wa kọjá ìjọyìn sọ́hun ẹwà ọmọ ṣẹ̀rí àtúwà òkú tọ̀ kírú ẹ lè mọ́ ṣẹlẹ̀ mọ́ òun tẹ́mi bọ́ lọ́wọ́ rẹ̀ kọ́ ni yóò sọ́hun àdíyàtò alẹ́lẹ̀ àkìlà àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wá ṣe pé ó níyàwó ìdílé sáàmà ní tíyẹ̀ láti gbé náà ó ní kí ìgbà tó bá di pé gbogbo ẹbí àtẹni tí ó mọ̀ rí bàbá ìyàwó ìyá ìyàwó àbúrò ìyàwó ẹ̀gbọ́n ìyàwó ẹbí tí gbogbo ń dá sixty three million naira kálukú ó tètè mọ pé wà ó sọrí ẹ̀ sálángá o torí owó ràúbù là ń dá yìí ṣẹ̀rí ọlọ́run wa ṣẹ̀rí ọlọ́run wa láti wá ẹ̀mí òun tó wá dáná gẹ́gẹ́ tẹ̀lé àwọn aníkó tó wá san kàfárọ̀ yóò gbà oṣù méjì lera wọn àtúwálé ìtànkè ní alkọtulú alkọta alkọtulú ẹbí tí kò mọ́mọ̀ kódà kò tí ẹ̀rìn ní pápáyàn lápòjú ẹni tí ń wa ọkọ̀ lọ jẹ́jẹ́ rẹ̀ ní wa mọ́tò lọ́wọ́ kódà kò sáré ọmọ àkọ́kọ̀ kó sí lẹ́nu ni àbábalapà àkọ́kọ̀ kó sí lẹ́nu ni ló bá kú ẹ̀mí tọwọ́ rẹ̀ bọ́ àbẹ́mi ò tọwọ́ rẹ̀ bọ́

níbi tó ti ń sọ ẹ̀mí tó tó báyìí kí àtẹ́ èèyàn máa wọ́n pé ṣe bí kò mọ̀ọ́mọ̀ ṣòbó kan bá tiẹ̀ lọ ni àtẹ̀yà á ní kò mọ̀ọ́mọ̀ kẹ̀ ó ti pààyàn náà. kí àtẹ́ pé nígbà táwọn ẹbí tiẹ̀ náà bá ń dáwó díyà rẹ̀ sáńdáwó kí ni jọ̀mọ́ táwọn náà ń sanwó pé ẹ̀mí bọ́ lọ́wọ́ ẹ̀ kálukú ọmọ sọ bẹ́lò ní ìtọ́bá wa ra mọ́tò pé tọ ọlọ́run ó fàlùbáríkà sí mọ́tò tọ́ ra àmọ́ mọ́ sáré o náà ṣe kí ni ẹni táwọn èèyàn sá erékeré lójú rìn lórí ìrìn lórí àbámọ́ sáré lórí ìrìn kí ló fẹ́ ń bàjẹ́ pé tó bá pààyàn kò kú sẹ́nìkan tí ń sọ báyìí ẹnìkan kò ọkọ̀ àṣegbé náà ní jẹ́ tó bá fi ẹni jùlọ ẹjú wọ́pàá ní wọ́n àfà ẹgbà kan nàbá ìtọ́nà lọ́tí àmọ́ ká nínú òfin ọlọ́run ká ní ìṣe là ń lò òfin ọlọ́run ni ṣé pàní ó pọ̀ bá ti èyí ó wá di pé àwọn afihàn ṣògbọ́n owó wọ́n tún wá mẹ́rin tó pààyàn tí wọ́n ká bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n kà rojọ́ ni ẹ̀

àkọ́kọ́ nínú gbogbo àwọn àhàdìsì ìlú ẹ̀ká mọ́ kóòtù fúnra wa òsìn àwọn eré ń bẹ kéèyàn àti ìmọ̀ ń ṣe nínú ìsìláàmù àfẹ́ torí kó lè ni ọmọ nìyẹn náà sì ni ẹ pé kí ẹ̀kan bá ń jọ kadà bọ̀ nígbà tí ẹ̀kan wa mọ́tò káwa ń bọ̀ wájú ẹ̀ ṣẹ̀fẹ̀ àmọ́ fi mọ́tò bára wa ṣeré ẹ̀kọ́ táàbẹ̀ ara wa nínú ni nínú terrorism ni kí mo kí ní tó kó wà bàbá yìí wọ́n ń dẹ́rù ọmọ ìyá rẹ̀ ọmọ àdá ọ̀bẹ àdá ọ̀bẹ ìbọn ọwọ́ àwọn ibáyọ̀ ṣe wípé màá ṣùtì ẹ rárá ẹ̀ mo kàn ń ni o tó ń gbàdá sókè màá ṣá ẹ Islam terrorism kí mo ẹgbọ́n tá lóbi sọ ni anábìrin kẹ́rì kankan ní mọ̀mọ̀ na àdá àbí na ọ̀bẹ àbí na nǹkan olóró sọmọ ìyá rẹ̀ torí ṣe ìtọ́ọ̀nù lè gbà mọ́ lọ́wọ́ kí ó fi wá ṣàbúrò nìkan ọmọ ìyá rẹ̀ àwọn táwọn ọmọ wa mọ́tò àmọ́ mọ́tò dẹrù ara rẹ̀ àmọ́ afẹ́ bírèkì mọ́ra lójijì àmọ́ gbọ́kadà lọ bí àpọ̀ dúró lójijì ní gbìyìn ìsìláàmù lè wọ́n gbogbo ẹ̀ kí ni ìsìláàmù fẹ́ fi protest àtẹ́gbẹ́ ah, ni ọmọ ènìyàn kàn máa bọ́m̀bọ́ púpọ̀ ẹwú òfin ọlọ́run ṣé ń wẹ́ẹ̀sì ẹlẹ́ ní terrorism táwọn mùsùlùmí ẹlẹ́ táwà ilẹ̀ ẹmọ ìpín terrorist táwà ilẹ̀ ẹ̀kọ́ bá fi boko haram kẹmọ lẹ́mọ́ Islam àjọ́rọ́wọ́ ah, mọ̀kọ́sùrù ẹgbẹ́ kan ní ẹ̀kọ́ tá a bá gbọ́ àwọn ọ̀rọ̀ ṣẹ̀rí àyí pé ìsìláàmù wá protect ẹ̀mí tá a bá mọ àwọn ọ̀rọ̀ tí ìsìláàmù sọ nítorí pa fẹ́ protect ẹ̀mí nìkan àwàlá ẹ̀sìn yóò ní ìwà màbí ìsìláàmù a sì mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń lẹ̀lẹ̀kulẹ̀ mọ́ ìsìláàmù irọ́ ni wọ́n ń pa ṣíjú nọ́ọ̀sì nìkan nìyẹn wá fẹ́ sọ ẹ̀mí ọmọ nìyẹn lájú àwọn òfin báyìí gbogbo àwọn òfin tá a rọra mẹ́nu báyìí gbogbo ẹ̀ ló tún wọnú ló tún wọnú ó di ìpìlẹ̀ mélòó báyìí jọ̀mọ́ nínú àwọn alìkòlìyàtì tí a fi kòlìyàtì rẹ̀ rẹ̀ ayíwa alìkòlìyàtì mẹ́rin láti mú báyìí jọmọ́ àti mú méjì ó tẹ́lẹ̀ kẹta nínú tíṣẹ̀rí àtorí ẹ̀gbẹ́ àìmọye òfin àti àìmọye àwọn ìdájọ́ tíṣẹ̀rí àtorí ẹ̀gbẹ́ kalẹ̀ a ń pè kan ní àwọn àbá oríṣiríṣi okò ọ̀nà mọ́ fún ìyí nǹkan fa káwọn onímọ̀ míì padà yọ̀kan nú ẹ̀ pé àbíká ní ìjọ mẹ́fà ni ìyẹn ni hizbun nasab kí ni àpèjọ wọn nígbà míì wọ́n pè ní hizbul ird kí ni àpè àwọn míì nù onímọ̀ wa máa ń fẹ́ yọ hizbul ird dúró lọ́tọ̀ wọ́n fi wá fẹ́ sọ di mẹ́fà àmọ́ ìtò lékè wallahu alam ní pé márùn ìrìn àrùn ìtumọ̀ rẹ̀ kúkú rí àfẹ́ kí ẹbí ó máa dàpọ̀ lọ́nà ẹ̀tọ́ àfẹ́ kẹ́ ẹ máa gbé ọmọ ọba fún gíní o fẹ́sùn àfẹ́kẹ́ máa gbọ́mọ Kwara wá síbò tẹwà gbé fárógùn kọ́lá níwọ̀n náà lọ ní àfẹ́ kí àtọ̀ míì kó máa tó kí ni kẹ́lò ní ọ̀tọ̀lẹ́ ní ó lóyún ọ̀tọ̀lẹ́ ní ó máa tọ́ ìsìláàmù torí ìpìlẹ̀ yìí náà ó gbá ìmọ̀ yóò fi kalẹ̀ wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a wà látàkọrọ̀bù zìnà ẹ má súnmọ́ zìnà tẹ́ẹ̀ bá ti súnmọ́ tẹ́ẹ̀fẹ́ ọlọ́sàánú ọlọ́run àfọ́ onífẹ́ nù nígbà táfọ́ onífẹ́ oníkun oṣù oníwà ẹ̀sùn máa ń mọ́rọ̀ zìnà yẹn náà lè ní tẹ̀lé àgánmọ̀ tó lágbára ká má súnmọ́ ló wí kò sọ pé kí a má ṣe ọ̀ lágbóyé ni ẹlẹ́kùn ìyíntọ́ ọba ti ṣe ọtí wá súnmọ́ àbọ̀ ti súnmọ́

wá ní ààrùn mọ́sálásí làwọn ìbẹ̀rù ọlọ́run ọba ń bo ọlọ́run ọba rí wa tẹ́ ọ̀kọ́ tó ní amọ́sùnmọ̀ bẹ́ẹ̀ bá sọ́ra inú mọ́sálásí nǹkan lẹ́tì mọ́ sí ó dà ẹ́tù sàkọ́kọ́ tẹ́ ẹ́tù máa wa mọ́sálásí ó dà sí mọ́sálásí ló dáa fúsì náà ọlọ́run sọ ìmú àti ikú òmìnir ọlọ́run sọ wa kó ń bẹ́ o aburú ni o ọlọ́mọdé àbáwọn ṣe é ẹ wá rí lábẹ́ wà láti kúrọ̀ búzì náà tẹ̀lé àti wá ń kó àwọn nǹkan míì sí lábẹ́ ẹ túmọ̀ sí eléyìí náà ẹ túmọ̀ sí eléyìí náà adábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó la an yóò tàcánà ahadukum fi ra'sihi bi miqyat min hadid khayrun lahu min an yamassa imra'atan la tahillu lah ó ní kan gbórí ẹnì kankan ló ń kalẹ̀ báyìí ká wá wá nǹkan onírin bí ìṣó yàbí ọ̀bí orí bílóòdì ọ̀bẹ kama wá gùn lórí ẹ̀ báyìí kama gùn lórí ẹ̀ anábì ló lo oore fún ẹni bẹ́ẹ̀ ju kó máa lọ rí fọwọ́ kan obìnrin tí ò lẹ́tọ̀ sí lọ torí tọ́ ọba ilé kí fọwọ́ kan obìnrin tí ò lẹ́tọ̀ sí ìjìnà ń bọ̀ nù ẹ̀ rí pé òǹkọ́ làwọn máa ń gbóbìnrin bá wọlé yìí à ń ṣètò obìnrin ìsìláàmù lè wọ̀ ni tí ló fà ní pé ẹ̀ ń bara yín lọ́wọ́ ni yóò fi bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá bara yín lọ́wọ́ tán ẹ̀ tún ọjọ́ ara yín àwọn èmi ẹlòmí oní sẹ́kẹ́tìrì mi ni ó wá ń ba sẹ́kẹ́tìrì lọ́wọ́ tó wá yá sẹ́kẹ́tìrì ó ti nǹkan tí ó wù lórí yóò hógi ẹ̀ tó bá hógi ẹ̀ tán yóò tún fún ní kíìs nǹkan dénú tó bá kíìsì ẹ̀ tán àgbákòdé àbágbákòdé àgbákòdé ó làbá àkẹ́gbà tó fẹ́ sàlàyé ta burú bá fẹ́ báyìí lára obìnrin ó níbi tí ti máa ń bẹ̀rẹ̀ nínú ọ̀dọ́rọ̀ tòun ó kọ̀kọ́ wúra wọn ni kíìsì ló bá bẹ̀rẹ̀ ní ti ló bẹ̀rẹ̀ ni wọ́n kọ́kọ́ wúra ọba báyìí ó ti bá ti wúra ní ògbójú olóòtú wò padà olóòtú gbójú ah, ìjà ń wúyẹ̀ báyìí ah, ilé wọ́n máa wúra wọn tẹ́lú bàbá máa wúra wọn tó pẹ́ díẹ̀ tó ti wò tó wò yóò kàn padà yẹn ló kàn padà <laughs> ìkan bọ̀ nù o tó bá ti kó ti rẹ́rì tó ti pa ó ti pa ó ti rí bẹ́ẹ̀ pásítà láàmú sárábò kàn ni ní sí o bákà láàmún ìdàlọ́rọ́ ti máa dà wọ́n pọ̀ kéjọ lẹ́kẹ̀ẹ́rin ẹn fàmọ́ ìdún ìbẹ̀ wọ́n ti mọ̀ dá pàdé ń pàdé fálì kọ́ òun ló padà wá pàdé náà sẹ́rí gbogbo agbègbè yìí níbi tó ti bẹ̀rẹ̀ ohun tó ń jẹ́ nọ́sírọ̀ tó sẹ̀rí àti wáta ilọ̀ yẹn dúró mẹ́ níbi tó ti

ó tó ní wàkúnlẹ̀ mọ́mìnà sọ fáwọn obìnrin náà yàgòdú ní lamin abisari yìí ní ká máa rẹ́jú wọ́lẹ̀ ṣẹ̀rí àti mọ̀ pé ibi kẹ́ kọ́kọ́ wọra yíò ilẹ̀ ní ìdìnà ti bẹ̀rẹ̀ òun náà wà lọ gbé láti rẹ̀ òwúlẹ̀ ní ẹmọ́ rẹ̀ ní a yíò ni ọ̀rọ̀ ó tẹ̀lé lẹ́ ń dápàdé pàdé ó tẹ̀lé lẹ́mọ̀ mí tara yín kò wulẹ̀ wá lọ rẹ̀ gbé kẹ́ mọ́ dápàdé pàdé pẹ̀lú obìnrin o ó ní àníṣẹ́ mọ́ rẹ kí ni ńlẹ̀ rẹ́jú rẹ̀ lẹ̀ ìwọ ọkùnrin ìwọ obìnrin náà rẹ́jú rẹ̀ lẹ̀ tí ẹ bá ti tó rẹjú ọ̀rọ̀ yín lẹ̀ tẹ́ ẹ̀ yín ṣètò ọ̀rọ̀ nírí yín lo àmọ́ tẹ bá ti tó yín tẹ́ yín tó ju ojú àwọn ọmọ yìí dà di orí mi àríwá Muhammad sallallahu alaihi wasallam ó tún wá mú kàn wá ó ní la yakhluwanna rajulun bi imra'atin illa wa kana thalithahuma ash-shaytan ó lẹ́nìkan ò ní máa dá wà pẹ̀lóbìnrin nínú obì kan àbí kí ṣe ìtọ́rùn kó jọ lẹ́ẹ̀kẹta wọn jẹmọ́ bẹ́ẹ̀ ni àbí ọ̀tọ́ àìpé ìsìláàmù gbófin ilé ìwà lè ṣíbùzí anábàbù ó bẹ́ sọ pé easy náà máa wọlé kó má di kéyìn ìran kí ìran ìmọ̀ sí kíni ẹ máa wọnú ara wọn ló bá dípá máa ran kí ìran máa wọnú lé kí yorùbá sì ní bí kíní kan ò bá sí ìlú kan bá ń tó o ọlọ́mọ alẹ́bẹ̀ ní òsì ìdàgbà ọlọ́run sọ wa pé mẹ́ o ṣẹ̀rí àmọ́mọ̀ ti lọ dúró dè wá níbi eléyìí ó onígbàǹkè ní ṣíbùdùlmáàlì kí ló péjọ máa ṣíbùdùlmáàlì ìgbọ́ ṣíbùdùlmáàlì ṣẹ̀rí àtúnwò pé ah, ẹ̀yẹ ìdáta dá yìí ẹ mọ̀ ní dúkìá láyé ẹni tí ó kọ́lé mọ̀ kọ́lé ẹni tí ó ra mọ́tò mọ̀ ra mọ́tò ẹni tí ó mọ̀ lówó ní olówó ní ẹni tí ó lówó báńkì ó lówó báńkì ṣẹ̀rí àwa gbá àwọn òfin kankan rẹ̀ àwọn òfin ni àfẹ́kẹ́ máa jàǹbá ara yín níbi dúkìá yín ṣé ibùdó àlùmáàlì ṣé ibùdó afẹ́ protect wọn ṣe olùwárí wà sáré kò wà sáré kọ́tù fákọ́tà ẹ̀wú àìdíyàwó ọlọ́run ní olè lọ́kùnrin àti olè lóbìnrin kí ló ní ẹjẹ́ fún wọn ẹgbẹ́ wọn lọ́wọ́ àbí kí labẹ́ àti ìbùn bí fa géèyàn lọ́wọ́ bàbá àwọn tí labẹ́ àti ìbùn mẹ́ ọlọ́run owó yín náà labẹ́ bí protest kí ló fà á torí pé tẹ́lẹ̀ ìbá jalè tá gé e lọ́wọ́ kí wá rìn kiri àdúgbò kí gbogbo wa ti wá mọ̀ pé ó jalè náà fi ṣe kí ni náà gé lọ́wọ́ tẹ́lọ̀ mí ló ti débẹ̀ olóògbé ẹ̀ẹ́ àtẹ́tẹ́ náà bá ẹ̀ bí wọ́n ti gé mi náà ní ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ ń pa àwọn àpèjúwe tá a wá yìí a ń mú tó àpèjúwe tá a àtàkì náà

irú olè wo ni yóò jà sẹ́rí àgbélé pé irú tó gbọdọ̀ jíre ó tó di pé ṣe kí ni bẹ́ẹ̀ bá sì gé lọ́wọ́ kìí ṣe pé ní àti yóò tọ́wá mú táṣe jọ ń gújọ kìjọ irọ́ ẹ̀ẹ́dẹ̀ lọ sọ́dọ̀ tó bá jẹ́ mùsùlùmí a bá ń sọ ṣẹ̀ríà ẹ má jẹ́ àtàrí máa dárúkọ àǹgéyàn lọ́wọ́ àǹgéyàn lórí ẹ̀ ń pákápá tó bá pa irọ́ nǹkan tó pọ̀ nínú ṣẹ̀ríà ó pọ̀ kọjá àǹgéyàn lọ́wọ́ àǹgéyàn lórí ẹ̀ẹ̀sọ̀rọ̀ ogún pínpín lára ṣẹ̀rí àlówà ìrún kíkí tẹ̀ ń kí ṣẹ̀rí àlò náà ẹ̀kọ́ àǹtajà àrajà ṣẹ̀rí àlò náà ètò ẹ̀kọ́nọ́mì inú ìlú ṣẹ̀rí àlò náà tó dábá ń sọ̀rọ̀ pé ẹja lu ṣẹ̀rí à ìtumọ̀ rẹ̀ ni pé ìlànà ọba ọba bá ti ní ká gbéyàn kọ́ lọ àkúdà

a ń ṣègbéyàwó à ń bímọ à ń pẹrọ fọ́mọ à ń tọ́jú ọmọ à ń hàlù kùrùánì ẹ̀jẹ̀ wá gbogbo dà kálẹ̀ látàárọ̀ táwa sọ ṣe yá àjẹ́ sí mùjẹ̀mùjẹ̀ kódà kẹ́ tún gbọ́ sẹ́rí gbogbo àwọn tà mú wáyìí ẹni bá ṣe kíníkan tó jalè kan gbé lọ́wọ́ o àwọn mọ̀ṣáìkì na wà ń sàlẹ̀ ẹgbèrè lọ́wọ́ wọn ibi tí èyà tó máa ń ké ó dẹ́ká tó máa kọ́yà ní jìnà yáàtù ọlọ́jì ti parí ní ní ọ̀ ní ọ̀ gbogbo onímọ̀ máa ṣe onímọ̀ mẹ́ta tẹ́ ẹ̀mọ́ ṣe yorùbá o bẹ́ẹ̀ fi máa ń dàfà èyí ó gbogbo ẹ̀tọ́ dájọ́ bóò ni a ń gbéyàn lọ́wọ́ wọn kò ní kò ní tóbi torí wọ́n ikọ́ yẹn mẹ́ o lè jẹ́ pọ́ dé jámíà si bá sì lọ jámíà ọ ti katira katira katira kọ tó wá wò pé ìwé tí ni àkánú lè jìnà yàrá na là kọ́ ọ̀bá sára dáadáa ọmọ ká òsì ní gbọ́yí máa ń pọ̀ fún mẹ́rin ẹ wá sọ ṣẹ̀yà àdẹ̀ sí mujẹmujẹ ọ̀nà rẹ̀ ẹ̀yìn lẹ́yìn ló wà ní ẹ̀yìn lẹ́yìn ló wà kìí wájú omi wo máa ń lò omi wo ló wà lùalá omi wo ló wà lùalá nǹkan oṣù obìnrin bóyá ló ti máa ń wá ìgbàwo lára yóò tó mọ́ ìgbàwo yóò tó dẹlẹ́gbin ṣé kó sọ̀rọ̀ padà irú èwo ni kó fẹ́ padà irú èwo ni ògbóòrò fẹ́ padà gbogbo táǹkà ìkíni gbogbo ẹ̀gbẹ́ mọ́ ṣe ilé gbogbo ẹ̀. ṣíbùlùn man ṣẹ̀rí àwa protest owó wa àwọn òfin wa pọ̀ nínú àmàlẹ́kọ̀mùrù wà ní mẹ́sìrù tẹ́tẹ́ títa tẹ́tẹ́ títa tọ́lọ́wọ́ ọba ṣe léèwọ̀ nítorí kí ni jẹ̀wọ́n ní israel máa ló bẹ́ sọ́dún kí àwọn mi tẹ́ ẹ̀ pé tẹ́tẹ́ yẹn làwọn ẹlòmíì pẹ̀lú apọ̀ nǹkan lábí mọ́ lówó wọ́n sì dọ́bí bá tiwájọ́ ni ṣẹ̀yẹ́ àti wá ń lọ ju àwọn lọ ní ṣẹ̀yẹ́ àti gbé ìdájọ́ rẹ̀ jẹ́ mọ́ta tẹ́tẹ́ mọ́ torí pé èèyàn kan owó òṣìṣẹ́ kò ṣe kankan ìwọ ti wá lọ ṣiṣẹ́ ọtí dààmú ọwá kówó ẹwà jọ ta tẹ́tẹ́ òun sì gbowó tiẹ́ lè lọ láì gbó láì fà àbòsí nìyí ó yá èèwọ̀ ni ẹ mọ́ta tẹ́tẹ́ mọ́ àìwá mọye ìdájọ́ ìdájọ́ ìdájọ́ bíi pé a ṣe léèwọ̀ nítorí ká fẹ́ protect owó àti dúkìá ìyẹn ọmọ nìyẹn ọjọ́ mú kan wa kejì kò lè ọ̀rọ̀ ṣe máa tá a bá rówó rẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ tó lọ ká mọ̀ kaná sùnmọ́ tá a bá rí owó anábìlẹ̀ nìkẹ́ni tó bá rówó tọ́ o gbọ́dọ̀ gbé pamọ́ kẹ́ni tó ní olórí máa fi wẹ́lọ̀ máa kéde rẹ̀ fórí ọjọ́ mélòó ọdún kan tọba tó fi wẹ́lọ̀ fọdún kan tẹ́ẹ̀rẹ́ ni ó ní nígbà náà ló tó di jẹ ìran owó tọ́ọ̀ rí àbí ìran ta máa rí o tó lè di tiẹ̀ òun ni tó ṣe pé wọ́n gán mọ̀ fẹ́ni tó nílé mọ́wàá oní ọdún rẹ̀ rà nílẹ̀ ẹ̀lẹ́sẹ̀ fún ìkẹyẹpẹrẹ nìyẹn wọ́n lè mú fọmọ lọ náà yẹn two hundred naira three hundred but tówó bá ti ń wọ bí owó tó mọ̀ pé ní tó ní náà ó lè máa sunkún kiri àdúgbò tó mọ̀ pé average bus yóò wà bí à ń sọ bí two thousand five thousand nù ṣe àpé ó dowó àbí òdowó tó bá rírú ẹ̀rẹ́ èké ọ̀rọ̀wó rẹ̀ o nínú kọ́ ọmọ lọ jẹ́jẹ́ rẹ̀ kọ́ sí ilẹ̀kẹ́ni tó ní ó wá bá tàbí kọ́ mú kọ́ mú ọ̀ràn ọ̀rọ̀ tó mú ní pé àdúgbò ibi tó ti ní wọ́n lọ́bí táwọn èèyàn bá mọ́ ń pé sí bẹ́ bó ṣe pẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ní bóṣẹ̀ méjì lóṣẹ̀ lọ́sẹ̀ méjì ní pẹ́tọ̀ mo rówó rẹ̀ ń o oríṣi ọdún kan wá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ mọ́dún kan tó bá rẹ̀ ló ní má gbé lọ mo wá sọ̀rọ̀ sí wájọ́ kan ẹnìkan bá mi ah, kí á

ẹ̀wọ̀n ilé jọ̀rọ̀ tí ń bẹ́wájú ẹ̀ kámẹ́rámà ẹgbẹ́ sílẹ̀ tán parí nílẹ̀ káwá ní rúrúùsù báyìí fẹ́ nínú ìwé tí wọ́n lówó tó ká ìta abẹ́ kẹ́mi ọkọ̀ ṣẹ́ sí ọtí wá sí gbogbo ẹ̀bí ọtí wá sí bí three million naira ayé ẹ̀kọ́ tó ti three million lọ a ti àbù bẹ́ẹ̀ àwa ní yóò rẹ̀ ṣe wà nínú alhamdulillah káàṣì ti wà pẹ̀lú àwọn àwa gbé three million naira àwọn àwa gbèlè ọlọ́wọ́ ìwọ náà wá gbà á bọ̀ tí wàá ń bọ̀ níbi tí inú rẹ̀ wá dòdò inú tàbí tó wà ibẹ̀ lọ sí sí tí wọ́n gan bẹ́ẹ̀ ṣe ọkàn yóò bá wà tìwé ni ọkàn ká fún ìdíje ah n bá parí iṣẹ́ ìmúra lọ rálẹ̀ ìmúra ṣe kéré kan ìmúra ara màá já búlọ̀kù bí one thousand màá já kí ìwọ́n náà ti wá ń kí gbogbo ẹ̀ ibi ọtí ń tiun náà lọ́ba dé bọ́sọ̀bù ọ̀ tí ẹ̀rọ tí owó mọ́ ọkàn bọ́ọ̀lù ọkàn lọ́ọ́ jẹ̀ rí. mo ní bàbá ẹ dákun táyé máa mi ti gbàdúrà rẹ̀ báyìí àdúrà rẹ̀ báyìí wà fáà tọ́lọ̀ wá gbàdúrà rẹ̀ bí wọ́n ní. Ewu alabosi ìwọ nígbà náà ọ̀ṣẹ̀rí òṣèré dáńgbà tán kí wọ́n dówó lọ́wọ́ padà ó wá kan jẹ ọwọ́ lọ́wọ́ gbàdúrà ẹ, ó sì gbàdúrà ẹ, ẹwọ àbòsí ìsìláàmù ṣe nígbà ọba owó olówó lọ́tẹ́ kí ni padà torí kí n tí wọ́n bá fíìlì tí wọ́n bá òun náà ṣe kí ni ní fíìlì ló fi jẹ́ kan àmọ́kọ́ ọba ti mú ọ́ṣẹ́ kí nìjọba ọ́ṣiṣẹ́ alùpùlù yàtú mẹ́rin láti sọ yìí mẹ́rin láti sọ kí ni alákọ̀ọ́kọ́ ṣe ibi tó dín ṣẹ̀dí àwọn aláti wá ṣe kí ni ó wá ṣe ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ṣe ibi tó nàm ṣẹ̀dí àwọn aláti wá sọ kí ni ẹ̀mí wa ẹ̀yàn wa Nassar kí ni túbọ̀ nasaf ṣìnà kọ́ o àṣìnà bò ẹ̀hẹ́ ó wá sọ ìran wa ká mọ́ ọba fún ọ̀ṣun ó di mélòó báyìí kí lọ lẹ́kẹ̀ẹ́rẹ́ ìyá wa máìlì kí ele-eka pé ṣẹ̀rí àgbáwò òfin kankalẹ̀ lè ṣíbìlì àkìlì lè ṣíbìlì máa ra ó wá sọ ọpọlọ wà yìí ṣẹ̀rí àrí pé gbogbo ta ni ẹwà ṣe láyé nínú orin ṣe pé mọ̀ lò fún jù náà ti dàrú gbogbo nǹkan ló dàrú mọ́ yín lọ́wọ́ wo ni ò wá jẹ́ kọ́pọlọ dàrú mọ́ yín lọ́wọ́ lè mọ́ mọ́ tá a dá yín mọ tó lè bọ́pọlọ yín jẹ́ ó yẹ jìnnà táwọn kan báyìí èyí torí pé táwọn bá mú tí kí ni yóò mọ̀ ṣe yóò gbọ́dọ̀ padà rú ni ẹ̀gbọ́n wà táwọn àkọ́fẹ́ sọ ni ó ní wàhájú rí lè kọ́ mọ́rọ́ta ìkúńkà fàtà kéèfà yẹsẹ̀ á bíríjù náà ni màná àkàrù kéèfà yẹsẹ̀ á bíríjù náà ni màná àkàrù oníwájú àbí kéyìnbà yẹn sọ ábílí jù ló ní ìmọ̀nà àkàn bó o ní wọ́tọ́ nílà akáì bó o lọ́ọ́ ṣe mọ wá ṣe bí ìwèrè káàkiri àdúgbò ẹni bá mutí tó yóò tán yóò mọ ṣe gángan yóò ní ṣe gángan gan kò ní yàtọ̀ sí wèrè ẹni tó mutí tó yọ ó ìmọ̀ ń ba dúkìá jẹ́ àbí òní ba dúkìá ara rẹ̀ jẹ́ yóò bàjẹ́ toró ti yóò kò mọ tí ń ṣe mọ́ yóò mọ̀ ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ní ṣẹ̀rí àti wá mọ̀ pé àfẹ́ tí ó dọ̀pọ̀ lọ irú ṣẹ̀rí àti ìgbẹ́ ọtí mímu ó ṣe ní kí ni jàmáà ó ṣe léwọ̀ dáná ó ṣe oníkíni èèwọ̀ igbó gbogbo ń tẹ́ bá mọ tí ó dọpọlọ irú ṣe gbogbo ẹ̀ wọ. tramadol ó kẹ́míkà pọ̀ kí ni àti ṣe náà ewọ́ ẹ̀yin náà àwọn ọmọ tó mọ́ mu tramadol yóò bá mú tó Ìwà máa ṣe gẹ́gẹ́ ìwà máa rẹjú, ó máa rẹjú. Ẹ máa wo ṣèìtàn, ṣèìtàn wá yí lábùsù padà fún wọn. Ìyí tó yẹ kó nígbà tó òun yóò tán ara òun, orí òun ti dàrú tó ti bàjẹ́, ara ni, à, ah, mo ti wà pa o. Ṣé ìwà pàánù àbíbí ẹ̀ ti bàjẹ́? يعني ملخص البيان في الكليات الخمس àlàyé ṣókí ní déédéé lẹ́bù ìjòkó tá a wà báyìí ní ṣókí lórí àwọn tá ń pè ní mọ̀kọ́tìrì ṣẹ̀rí àlélẹ́ àwọn alkulliyatul khamis ad-daruriyatul khamis àwọn rèé o gbogbo àwọn ṣẹ̀rí ọlọ́run tá a wá rí gbogbo òfin má ṣe má ṣe má súnmọ́lì má súnmọ́lì má jẹ ilé má jẹ ilé gbogbo ẹ̀ tẹ́ẹ̀rí inú ṣẹ̀rí àwọn intanfẹ́fì protect ní márààrún yòó kódà àwọn ẹran pé ẹmọ jẹrin eléyìí ẹran eléyìí ẹ jẹ ẹran tó bá jẹ ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹ sọ yín ni o kẹmọ́ lọ kọ́ àìsàn ni o ẹ wò gbàtẹ́ bóòlà bẹ́lẹ̀ ní òní níbo ti ara ara àwárọ̀ ara àmọ́ kí ni sì kó tán ó dára wọn nìyàn kí wá lọ́wọ́ bá sì ní amọ́ ṣe ẹranko ìnàkí inú ẹranko tó ní ni ọmọ ènìyàn jẹ́ tán àdánwò rẹ̀ sì dé ṣèbíyàn kankan ń bọ̀ láti ìlú títí ń bọ̀ ló dé Lagos state ní Muritala international airport ó bá alẹ́ ń bẹ̀ ló dákú ó dákú àwọn dókítà tí wọ́n súnmọ́ láìsẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí ní fred gbogbo wa níbi bá ti ní a bá ń gbọ́ tó bá ní ọlọ́ọ̀ni ẹmọ́ ó ní ẹmọ́ ẹ má débi ẹ nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jẹ ìran kan nínú àwọn èkúté kí ló dì fún wọn ó di látà bí òtún wá ń rí nù ọlọ́mọdé àṣẹ́rí kọ̀ọ̀kan wa o ọjọ́ ti lọ ẹ má bínú jọ̀mọ́ àìtètè dé wa òun ló bí gbogbo eléyìí abẹ àwọn ọ̀nà ṣáìk àti gbogbo àjẹmọ́ àti ẹ̀dá kan lójú kò fún wa وصلي اللهم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك